orúkọ tabakorúkọ ọwọ́ ọlọ́run bẹ̀rẹ̀ nǹkan náà máa lálùbáríkà ni àdúrà tó gbẹdẹgbẹdẹ àtijọ́ ṣe olúwa wa o àtúntòwí lẹ́ẹ̀kan sí. gbogbo ọgbà ìkọ̀ká gbé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أنا ولا جدنا الحمد لله ولا بسم الله الرحمن الرحيم الله أكبر ليلي تنبع أنا توكي دي وا orí ayé àti tọ̀run ìfúnni wa ẹ̀ṣẹ̀ àbí jama àmín. gbogbo ẹni ìṣòro wà fún ọlọ́nkọ́ka kú. àmín. gbogbo ẹni ìrọ̀rùn sì wà fún ọlọ́nkọ́ta lẹ́kùn ọ̀nà àmín kama káfí ìrọ̀rùn náà ṣe ti. káfí ìrọ̀rùn náà ṣe ti wọ ọlọ́run kámi tó jà sí lò. lẹ́yìn náà wá dúpẹ́ lọ́wọ́ rẹ. àyàn ológun ọlọ́run. àdúpẹ́ púpọ̀. alihamudulilayi. àti lágbára máa náà la dúpẹ́. wọ́n ní bá a ti lágbára máa la ti dúpẹ́ yìí. ọlọ́run gbàtí púpọ̀ fún wa. gbàtí púpọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. ìṣe sábàbí oríire fún wa. fún aláyàtúndà kìámà. àníbi lukumanu aleyhi salaam. wọ́n ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آت ولقد آتينا لقمان الحكمة أنشكر أنشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ولقد آتيناك اللقم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يذكره لنفسه ومن كفر فإن الله غني ولقد آتينا لقمان الحكمة ولقد آتينا ولقد آتينا لقمان الحكمة أن في كل láàyè ọlọ́ni wà láàyè láàmú lẹ́kọ́dà ó tún fi káàdì èèkan ọ̀rọ̀ náà nípa wípé a fún anabi lukumanu afunni alihikimata ní màmá lò ọgbọ́n tó wúlò ìmọ̀ tó wúlò afún àlẹ́bí lukumanu púpọ̀. àwọn inú ọ̀rọ̀ táwọn ń bá sọ wípé àníṣe kórìí láàyè. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. أنا لا أفني الحكمة أقوم بما ملوك àníṣekòrò lílà àwọn àǹsọ fún pé dúpẹ́ fún ọlọ́run ni dúpẹ́ fọlọ́run mo rí tó ṣe fún ẹ àníṣekòrò lílà. àníṣekòrò lílà. nítorí pé wà máa ń yàtìkú pẹ̀lú ìnàmà yàtìkú. àníṣekòrò lílà. ومن يذكر فإنما يذكر لنفسه àwọn àgbẹ̀ fún pé ó ti gbé èdè rẹ̀ dúpẹ́ fún ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níkọ̀rọ̀ àti ní gbangba lórí tó ṣe fún ẹ ní àníṣekúrí líláì àníṣekúrí líláì àníṣekúrí líláì adéṣekúrò ríbi ìlà. nítorí pé wà máa ń yàṣekúrò pẹ̀lú ìlànà yàṣekúrò ìlànà òye. adéṣekúrò lèlá wà máa ń lórí lọ́dọ̀ tó ti kó fa ìlànà yàṣekúrò ìlànà òye. wà máa ń gàbàrà fa ìlànà fàyínàmá yẹ̀dẹ̀kọ́ ó dúpẹ́ náà fórí ara ẹ̀ ni àǹfààní ọpẹ́ rẹ̀ òun yóò jẹ́. bàbá ń kàtàrọ̀ ẹgbẹ́ ti pàrọ̀ ní pẹ́pẹ́ bùtùrú tọ́lọ̀ òun lórí tọ́lọ̀ ń ṣe fún un fífi ń ṣe bàná. ìbàdàn ọlọ́run jẹ́ ìbàkan ọlọ́run jẹ́. à kí lọ́lọ́run fẹ́ bọ́ bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ pẹ̀lú ìlàlá àbáníyẹ̀wò àbẹ̀yẹ̀ ẹ̀ẹ́dùnmọ̀lá gbẹ̀lẹ́ wọ́n ti káàdà wọ́n ti káàdà Lukumanu وإذ قال لقمان لابنه وإذ قال لقمان لابنه وهو يعيش وإذ قال لقمان لابنه وهو يعزه يا بني يا بني يا بني يا بني يا بني يا بني يا بني يا بني يا يا بني يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم لا تشرك بالله ẹnìnà ṣíríkà lálẹ́lẹ́nu àdìyẹ. ọlọ́run láà ń sọ fún ọlọ́run ní ṣèrántí nínú ìmà ìjìnlẹ̀ ìmà mímọ̀ àmàlò mímọ̀ tó wúlò. mímọ̀ tó wúlò lẹ́yìn àti láti àmà. mímọ̀ mi ń bẹ kí kóyà jẹni tó mọ̀. yìí ló ti ẹ̀ pọ̀. ló ti ẹ̀ pọ̀. nígbà tí ọba lò lójú ọ̀nà ọlọ́run. tí ò fi ṣe tọ́lọ́run ẹnìkan ò lè níyà ń dá kìámà bí ẹni tó mà tí ò tẹ̀lé ìmọ̀ náà. ṣá àdá ṣá àdá ṣàgbá kò dá kìámà. ọlọ́wọ́n dá wọn pè bí mo gbàgbọ́ wọn nà máa la tẹ̀kọ̀ àlọ́ kàbúrà máa ń nà ń dà lọ́ọ̀dì à ń máa la tẹ̀kọ̀ àlọ́. nítorí náà ìsìn bá wíwú iná ẹ máa. ẹ máa wò ẹ ọlọ́run ní á bí wọn àwọn tí wọn tẹ̀lé ìmọ̀ àwọn tí wọ́n ní ìmọ̀ tí wọn ò ní tẹ̀lé á mọ̀ wá bí wọ́n léèrè tó nímọ̀ tàfẹ́mọ̀nà máa lè àtẹ̀fọ̀ àlóòrè ẹ mẹ́lẹ̀ ahmad bàbáńpẹ́lá saniha anihulukin wàtákìyà mẹ́tìlẹ̀hu àrùn àlẹ́yìnká ìdáàbà àgbà àlẹ́yìnká. لا تنه عن خلق فتأتي مثله àrùn ni àdáyéká ìsáàbà àrídà àbí. ọlọ́run ọ̀sìn kò ní sí bí ẹnìkan ẹni kó o ti jẹ́ ní ọ̀wọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ní ìbá sẹni tó bẹ̀rù ọlọ́run ẹni tí ọba jẹ́ ọ̀wọ̀ jù lọ́dọ̀ ọlọ́run ní àdàwọn àgbà níwọ̀n àgbà tí wọ́n bá tẹ̀lé ìmọ̀ wọn tí wọ́n sì ń lo ìmọ̀ náà látẹ́lẹ̀ hà á ó. látẹ́lẹ̀ hà á kúlùkì bàtà àti ẹ̀mí fi láwùú. عار عليك إذا فعلت أثيم. لا تنهى مثل ما تفيد nípa ìwà kan nípa ìṣe kan pé ìdí ọ̀dà kọjá kọjá wọ́tá ìṣèyà. látẹni a ní bùlù kí n gbẹ̀tẹ̀ sí ẹ̀mí. wọ́n ní oṣù máa wá ṣe nǹkan náà. wọ́n wá ń ṣe àpọ̀lọ́wọ́ ẹ̀. ìgbà níwájú ọlọ́run. àfà àlejò àti mú. bẹ́ẹ̀ ni àwọn yóò ṣe wọ́tá sí ẹ̀mí ìbílẹ̀ òru. عار لا عن خلق وتأتي مثله عليك إذا فعلت لا تنهى عن خلق وتأتي مثله لا تنهى عن خلق وتأتي مثله وعاد عليك إذا فعلت عظيم أدعو قبوة anabi lukuman afọnyima awa nti onye ọlọ́wọ́ ni wà yíde baálé lukuman yìí wà wúwa yà ayé lòwò ọlọ́wọ́ ni sèrántí nígbà tí anabi lukuman alẹ́ sọláàtì wà sọlá wọn là nẹ́bí ọlọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà àwọn kan ní wà yíyí ọlọ́wọ́ ni ọrùn kí yẹn dájọ́ kan nú ẹ̀ ájá nẹ́bí òsì mọ́ nísìnyí àmọ́ wẹ̀lú yìí lẹ́kùn rẹ̀ sílẹ̀ fẹ́nu ọlọ́run bá rò ó. ọ̀npẹ̀ yìí báyìí wọ́n ní wẹ̀lú yìí tó jẹ́ ní irin. tó ọwọ́ inú wà tó inú ìmà tó wúlò tó ń sàǹfààní tọ́lọ̀ ń bù. ẹ wà ìsìká rẹ̀ lùkùmánù líbìlì wà wúwa yà ìlú yà bùnáyà yà bùnáyà. لا تشرك بالله وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني يا بني لا تشرك بالله ومن الشرك لظلم أزيم الله أكبر ikú ọmọ ẹ̀ka rẹ̀ ọlọ́run ní ṣèrántí nígbà tí àlébẹ̀lẹ̀ kìmáà tí ó ń sọ fún ọmọ rẹ̀ ọmọ náà wọ́n ń jẹ́ sọ́ọ́rọ́n àwọn kan ní maasan àwọn kan sì ń sọ pé mọ́síkìm àti mọ́síkàm lọ́mọ náà ń jẹ́ mọ́dà mọ́sọ̀ ó wá sọ ọmọ náà ó ní wá bò lẹ́yìn ìyá ìwọ ọmọ mi kékeré ìwọ ọmọ mi nítorí tí wọ́n bá ti wọ́ ọ́ dàgbà tó kò sí ju bàbá ẹ̀ lọ. Madame Joachim. لا تشرك بالله má ti di ẹbọ àti ìgbogbo wa ẹ dákun ká kọ́sọ̀ nípa nípa Luqman alayhi salatu wa salam nípa nígbà tí wọ́n máa ṣe wá tó tó bẹ̀rẹ̀ sí ṣe wá sí fún àwọn ènìyàn èyí tó súnmọ́ jù nínú gbogbo nǹkan kí súnmọ́ yàn náà ni ẹ nínú ẹbí náà ni ọmọ. ká kìlọ̀ fún àwọn ọmọ wa wọ̀nyí. Bẹ́ẹ̀ni, ẹni sọ, ẹni sọ. ọlọ́run ti sọ bẹ́ẹ̀ bá Muhammad ọlọ́run ní wà nẹ́bí àwọn rẹ àwọn ẹbí rẹ gbogbo ń tà ń sọ fún ẹ yìí tà ń fi ránṣẹ́ jẹ yìí wà á nzírí àti ìrẹsẹ̀ kalẹ̀ عشيرتك وأنذر عشيرتك الأقربين kó kí wọ́n lọ nípa tí ìfẹ́. وأنذر عشيرتك الأقربين. لا إله إلا الله. ẹ jẹ́ gbogbo àwa jẹ̀mọ́ ẹ jẹ́ gbìyànjú gbogbo àwọn ọmọ wa. àṣírí ìrọ̀dàkàlẹ̀ akọ̀rọ̀bì. ká sì wọ́n lọ ká mójútó wọn tó anabi Luqman alayhi salatu wa salam ó ní wọ́n máa mi yí o la tushrik billahi má ṣe dá nǹkan kan pọ̀ sì má ọlọ́run má gba nǹkan mí ìbọn má pé ǹjẹ́ ọlọ́run ǹjẹ́ olúwa bí kì í ṣòwò ọlọ́run nìkan la tushrik billahi. la tushrik billahi la tushrik billahi ọmọ náà sì ń sábà béèrè nǹkan lọ́wọ́ bàbá rẹ̀ ọwọ́ agbójú òkè bàbá ẹ̀ ti mọ̀ pé láti ṣìríkì bìlá ẹ̀ àwọn òrìṣà ló ṣe pọ̀ tí wọ́n ń sì lásìkò ògbà náà rí ló sì ní kí n mọ̀ sí kí nìdí tó fi ní mọ̀ sí rí. láti ṣìríkì bìlá ẹ̀ má ṣe dá pọ̀ mọ́ sí mọ́ ọlọ́run má fi nǹkan mi ìṣòro ọlọ́run èyí yìí ká mú àǹfààní púpọ̀ ńbẹ̀ ẹ dákun gbogbo àwa jẹ̀mọ́ ẹ já tún àárín àwa pẹ̀lú ọlọ́run ṣe. wọ́n fi nǹkan kan pẹ̀lú ọlọ́run mélòó ló ń lò láyé náà tó ń lọ pa gbogbo ẹ̀gbọ́n mọ́ra wọn. ẹlòmíín bẹ ó ní ọjọ́ tí máa ń bẹ̀jẹ̀ sí àbílẹ̀. bẹ́ẹ̀ kan rí bẹ́ẹ̀. kí ọ máa gbòdèdè kí ọ máa pọ̀ pọ̀ sí i. bó o fi fi máa náà lọ mọ̀. òdòdó tí wọn náà lọ. لا تشرك بالله nítorí bá bẹ ọ̀dọ̀ ọlọ́run náà ní ọ̀padà sí ìwò pé ọ̀rọ̀ rẹ gbà bí ọ̀run bá ti wà fún ẹ mọ́ gbàgbé ọlọ́run rẹ wọ́n sì gbàgbé àwọn tẹ́lọ̀ ń fi rọ́ọ̀kì ká ṣe ní ẹ̀wù ó fi ní ẹ̀wù ní láàtò ṣèrí ti bè dá ìwọ ọmọ mi má ṣe dá àtẹkọ ẹni lọ. láàtò ṣèrí ti bè dá. ìyẹn ni ọlọ́run ń sọ fún àdínẹ́bì títí gbogbo ọ̀gá ẹ̀fẹ̀ tó ju gbogbo wọn lọ. alóye ṣẹ̀rá kò fi dẹ́ ní kí ìrọ̀ dá nǹkan pọ̀ fún mọ́lọ̀. púpọ̀ ọ̀nà lèyìn á sì fi ṣẹ́gbọ́. ìmọ̀ kì í ṣe pé akáforí kalẹ̀ fóònù tàbí ká máa bọ̀. ọkàn rẹ̀ tó ṣe é ọjọ́ ọwọ́ rẹ ọjọ́ ọwọ́ èmi náà ọjọ́ gbogbo wa má gba nǹkan míì gbọ́ ẹ rí i pé gbogbo kuranu bàbá já sí mélòó kan èyí tí ó pọ̀ jù nú ẹ̀ náà ni ìkìlọ̀ nípa ẹbọ ṣíṣe gba ọlọ́run rẹ gbọ́ inna shirika lazulimun azim. shirika lazulimun azim iná ṣíríkà làbúlìbùn ní ẹ̀sìn. ọlọ́run ní dájúdájú dájúdájú àṣíríkà ẹ̀bọ̀ ṣíṣe làbúlìbùn azim àbòsítọ́ gbani lèyìn bẹ́ẹ̀ mi ò sọ. ìwọ ọmọ mi kò sí ti ẹbọ ṣíṣe olúwa mi ò dúró káwé sọ òtún ṣe ọlọ́run mi lẹ́yìn ọlọ́run ó fi nǹkan síbi tí àtọ́nù ni ó gbé nǹkan ó gbé nǹkan fún ẹni tí lọ́dọ̀ ẹni tó ní lọ́dọ̀ ẹni tí ò ní. ọlọ́run sì wí nínú àlùhánì ọlọ́run ní wàlẹ̀ kájí wúyà lẹ́ka wàlẹ̀ lẹ́ka lẹ́ka wàlẹ̀ kájí wúyà lẹ́ka. وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك. mọ́lá mi wọ́n ṣòro mi ò rò pé ẹnìkan ní ọ̀wọ̀ lọ́dọ̀ ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن ولا ولتكونن من الخاسرين ولا بخاري وانا بانك ولا كدوليا ولا كدوليا إليك وإلى الذين من قبلك ولا كدوليا إليك وإلى الذين من قبلك ọlọ́run ní wàláhì kájú wúyà ilẹ̀ ìka wọlé kájú wúyà ilẹ̀ ìka wọlé bẹ̀rẹ̀ ìlànà ìka wọlé. wọlé kájú wúyà ilẹ̀ ìka wọlé ìdàbínà mẹ́ǹkà bẹ̀rẹ̀. wọlé kájú wúyà ilẹ̀ ìka wọlé ìdàbínà mẹ́ǹkà wọlé ká. لئن أدركت لئن أدركت ليحبطن عملك ولتدعوها إليك ولتدعوها إليك وإلى الذين من قبلك أنا والله كدعوها إليك أنا أدركت كيف قولي وإلى الذين وإلى الذين من قبلك أجرانت يا وشوة أجرنا لما ونزلوا أنت أجرانتنا سوى عجيشي ولك يويا إليك وإلى الذين من قبلك ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك لئن أشركت يحبطن عملك لئن أشركت ليحبطن عملك Kùránù yàtọ̀ sí gbogbo síra ayé síra kan ọ̀ṣọ́ bọ́ ọ bá dúró به ولقد أولي إليك وإلى الذين من قبل ولقد أولي إليك وإلى الذين من قبلك يوم ثم كوايا تصدقوا جابوا أكيد جماعة ولقد أولي إليك وإلى الذين من قبلك ولقد إليك وإلى الذين من قبلك ọlọ́run ní wàlúwàlú kájú ìyá ìlẹ́ẹ̀ka ọlọ́run ní àpárántẹ́tẹ́ ìlà méjì. mọ̀lá lùsùfù máa gbọ́ tèmi náà. إلى إليك ولتدعو إليك وإلى الذين من قبلك أنا أنا أنت أنا جبريل أنا أنت أنا بين الذين إلى الذين من قبلك ولتدعو إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. ọlọ́ọ̀dà rẹ̀ ń pẹ́sẹ̀ yẹn ni pé àṣẹ ló jíṣẹ́ tá a rán jìbì nílùú sí ẹ bá a bẹ́ẹ̀ náà láti ránṣẹ́ sí àti àfihì náà ní kàwé. àwọn tí wọ́n báwọn àtọ̀hún náà ti jẹ́ òṣìṣẹ́ mi ìdúró kan nù ìtumọ̀ tó sì mú wá nìyí ṣùgbọ́n bá ọba wá ké pọ̀ tó dúró níbi ìlẹ̀lẹ̀ yìí náà ní ìkàwé yìí ìpè wàlàkàrí wúlà ìlọ́síkà wàyílẹ̀ lẹ́sìn náà ní ìkàbùlíkà lẹ́yìn àdúrà kíkà lára àbàtàn náà àmàlùkì. ولتكونن من من الخاسرين ولتدعويا إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. أنا وذلك بوحي إليك wọ́n ilẹ̀ dẹ́bí náà mi ń ka òbíkà yàtúnà ṣẹlá títà ọlọ́run ní ẹ a fi nǹkan kan a fi àwọn nǹkan kan ránṣẹ́ sí ẹ àti sí àwọn tí wọ́n ṣáájú rẹ mo fi gbólóhùn kan ránṣẹ́ sí ẹ àti sí àwọn tí wọ́n ṣáájú rẹ náà kí ni tí mo fi ránṣẹ́ sí ẹ wípé làyín àṣìrájìta làyà àgbàtọ́nà àmàlùkà kọ́là àtàkùnàlà mìnàlọ́fàṣìrì. wọ̀lá tàkùnàlà mìnàlọ́fàṣìrì. títí mo fi ránṣẹ́ mo fi nǹkan kan gbólóhùn kan mo fi ránṣẹ́ sí ẹ mo sì fi gbólóhùn náà mo tún fi ránṣẹ́ sí àwọn tí wọ́n ṣáájú rẹ nta àfiránṣẹ́ náà náà ní ìlà àfiránṣẹ́ wúyà lọ́wọ́ dé náà ìpìlẹ̀ fáìlì kan. insha allah. màkúndé náà rí ni màkúndé kẹ́kọ̀ọ́ yìí. lakadi wúyà وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. أنا ní àfihàn لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. gbogbo àwọn gbólóhùn yìí àfihàn ń tẹ́sí rẹ̀ ànábì. a sì fi gbólóhùn náà láì díkẹ̀kùn nú ẹ̀ àtúntò ránṣẹ́ sáwọn ànẹ́bí ọlọ́ kí ni àwọn gbólóhùn náà ní pé là ń ní àṣìláta ó yàtọ̀ sí ìtumọ̀ àtàkọ́kọ́ lọ́ba ìfọ̀ àdúró ń bi mí ń kàbíyèsí àti túmọ̀ èyí nǹkan kan ní wọ́dà kárí wíyà lẹ́ka wọ́n ilẹ̀ ìdàbí ìnàmì nǹkan bìí kẹ̀dà ìnà ṣìrántà làyà àbàbọ̀ nà àmàlù wàlá sàkúnà nà mí nà kàfìrí. àwọn agbólóhùn yìí àti ránṣẹ́ sí ẹ. àmín. a sì fi àwọn agbólóhùn yìí náà ránṣẹ́ káwọn tí wọ́n ṣáájú rẹ kí ni àwọn agbólóhùn náà ń bọ̀ mílà fún oṣù ní pẹ́lá ìní àti rákìtà gbólóhùn tí mo ránṣẹ́ sí ẹ tí mo sì ti fi ránṣẹ́ kì í ṣe wọ̀ lákọ́kọ́ mo fi ránṣẹ́ káwọn àtẹ̀lẹ́bẹ̀ ọlọ́run tí wọ́n ṣáájú gbólóhùn náà ni pé wà láàyè mo fi ọlá mi búra títóbi mi bíbù háyà mi mi ṣèpèsè ìní àṣẹ rákìtà bọ́ bá lè fẹ́ bọ́ pírín láyà àbàkọ́ nà àbàlọ́ iṣẹ́ rẹ tó ń ti ń ṣe é bọ̀ gbogbo ẹ̀ gbogbo iṣẹ́ rẹ à ń ṣe sàrà ni à ń ṣe pẹ́pẹ́ fúlù kan dáa ṣe gbogbo ẹ̀ ní òwò ní àbá lódò fífo. mo fi mo ti mo ti fi gbólóhùn yẹn ránṣẹ́ sí ẹ. ànábìrẹ́ ló bá wọn. ọ màmá ẹ̀ láyé ní aṣọ àtúntà láyà àbàtọ́ nà àmẹ́lẹ́ wọ́lá takùn náà nà. ولا تكونن من الخاسرين لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين lóòótọ́ aṣẹ́ lànẹ́bì ànẹ́bì ni wọ́n ṣe káàsì ńlá jìbìrì ìlú sí ẹ̀ tí mú ọ̀rọ̀ mi wá bá ẹ̀ náà bẹ́ẹ̀ náà mo ṣe àwọn tí wọ́n ti ṣáájú rẹ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn náà wá fi àwọn agbólóhùn kan ránṣẹ́ sí rẹ̀ kì í sì ṣe wọ̀ nìkan gbogbo àwọn tí wọ́n ṣáájú ẹ̀ náà ni kí ni nǹkan náà gbólóhùn náà ni làyìn ni àṣẹ̀rá kíta tí mo fi ránṣẹ́ ṣe sí àwọn tí wọ́n ṣáájú rẹ̀ ní pípọ́ ọba lè fẹ́bọ péré tó da nǹkan pọ̀ sì mú èmi ọlọ́run tàbí onígbàgbọ́ sí nǹkan ní ìdèmí ọlọ́run lọ láyé àbàtọ́ na àmàlẹ̀ gbogbo ṣẹ́ dáadáa rẹ tó ń ṣe gbogbo ẹ̀ ní òwe kò ní ní ẹ̀sán lọ́dọ̀ ẹ̀sìn ọlọ́run wọ̀lẹ́tẹ̀ kì í ṣe yẹn nìkan mọ́ wọ̀lẹ́tẹ̀ kú nánà mìíràn kan àṣírí ó sì tọ́ka lọ ẹni ó pàdánù láyé àtàlù kí a bà. wọ̀lẹ́tẹ̀ kú nánà mìíràn lọ fà àṣírí. mọ́nà bí wọ́n sọ ẹni tọ́ àwọn àlébí ọlọ́run ni wọ́n sì tóbi ju gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá lọ kò sẹ́ni ó wà wájú wọn. bàbá tiẹ̀ ìfẹ́ ni ó tẹ̀lé wọn náà làwọn àlùfáà àwọn àlùfáà ló tẹ̀lé wọn nítorí pé kò sí wòlíì kan sí ètò àlùfáà gbọ́dọ̀ wọn bá yọ wòlíì inú àlùfáà nínú wọn. ó kìlọ̀ fọ́mọ rẹ̀ náà ni pé ìnà ṣíríkà láti ṣíríkì bèrè láì mọ̀jà kan pọ̀ mọ́lọ̀ nítorí náà ẹ dákun ẹ̀yin jẹ̀mọ́ mi ẹ ẹ dákun gbogbo ìwé òfin lè bá ní ọ oh, mélòó la lò láyé náà. àwọn nǹkan ìfà ṣe é jà. wọlé orí ta àlefa nfa àlefa ẹ̀yẹ. bá a dà ha wàlá abúdá mi yàwó mi ń kà sí irú ìlànà kábórì. wọlé ìfìtà gbọgbà àlefa ẹgbẹ̀rún ọdún láyé ó fa àlùfáà ènìyàn ó tún gba ọjà àti ọjà ẹgbẹ̀rún ọdún kú ń bẹ́ẹ̀ kà lọ́ọ̀ṣà lọ́wọ́ rẹ̀. لا من يوم تسير إلى القبر. káàkiri mọ́sí ẹ ẹ ẹ mà ó ṣe ní ó ṣe ó ṣe ẹni ọlọ́run náà ń ṣe mọ̀ ọ́ láti fún òun rẹ̀ ni òun ọ̀bá rẹ̀ ní àwọn wọ̀nyí àmọ́ òun ṣe mọ̀ wọn ẹni tó mà wípé òun ó kú ìjọkan ìjọkan ìkú ọ̀wà bá ìṣe ń ṣe ń kó owó jẹ báyìí kéde pé gbogbo ọkọ rẹ̀ yóò hẹ̀ bóun náà lè máa là yóò hẹ̀ bóun náà lè máa kò sí nǹkan kan má jowó lọ tó aláwo dé àwọn wọ̀nyí lẹ́yìn. àwa lóòótọ́ àmọ́ ìwọ̀n ni ó. yà á tálíbà ríríkì ní dùníyà àbíkún wákìlì tàdúrú mi ń balàdí àti àtàlà sákà. أجرت نولك فيما لك تدركه ودا أمرك في هم وفي نكد لو سرت بين سرت بين السماء والعلم مجتهدا في شربة الماء آه، أكسي أناك akisiri ana aka ina rizika mun kasimun yadi ina rika wala yabo hadari hasari asadi. ya ta yi ba riziki wasu da son wa owó kẹ̀kẹ́ ọlọ amẹ́ríkà ọlọ rọ́ṣíà ọlọ japani. ó ti ẹ̀tún gbogbo àwọn obìnrin wa kò sínú àwọn tó dókòwò wọn tún wá lọ mọ́ta. wọ́n tún péjì bìtì lọ mọ́ta wọ́n tún bá adé mọ́kà ilẹ̀ mímọ́ wọ́n tún gbé jìbìtì lọ́hùn wọ́n tún gbé jìbìtì lọ́hùn ẹ́ wọ́n náà wọ́n gbé débẹ̀. báyìí la lẹ́yà nígbà tí wọ́n tún wọ́n gbọ́ owó náà bí sí. wọ́n á yọ ọkùnrin ọlọ́kùnrin lọ́kọ wọ́n á bọ́ wọ́n á bọ́ ọkọ ọlọ́kọ ah, ọkọ ọlọ́kọ wáyé dọ́kọ. ọkọ ọlọ́kọ náà. ẹ ọkọ ọlọ́kọ wáyé dọ́kọ. òun náà ìwọ náà òun sì ń gbà pé òun ti kúrò lọ mọ́kà. wàrà ó ń fira ààrẹ sọ̀kọ ẹni tí ò sí ìyàwó rẹ. òun náà wá gbókè ọ̀run lábẹ́ ẹbí ìgbẹ́sẹ̀. ẹ ní kankan ìlú akosinu abolobọ títà wọ́n yóò dáṣẹ́ gidigidi lẹ̀ ẹ pàdé ọlọ́run. ee wọ́n tó péjú ọlọ́run. bí yẹn bá yọ mọ́kà àmì ìfẹ́ dáa sí nàlá àtàkùn yìí ìkàlẹ̀ àjàdá àṣà. لا تقصد به لا تقصد به حاجة الحج أن تقصد البيت الحرام الحج أن تقصد البيت الحرام ألا تدري كالحج لا تقضي به حاجة bàbá fẹ́ lọ mọ́kànlá ká lọ ṣe ájì ká lọ ṣe tẹ́lọ̀ kì í a lè ṣe méjèèjì pẹ̀lú ẹ̀kẹ́dá àmì ìtọ́lọ̀ fẹ́ jù náà ní ká lọ hajj nítorí tọ́lọ́hún gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run tọ́pa tó kọ́ mọ́ gba àsìkò níbi tá à ń bọ̀rọ̀ ẹ lọ. ẹ mọ́dà mi ó sùn ẹ gbé sùúrù. Bàbá. Ó ti kú ọjọ́ sí. Ẹ ọlọ́run pín gbogbo nǹkan inna rizqa munkasimun ya'ti ilayka wa law fi jabhatil asad. ẹ kò sí àkọsọ́gbọ́ ẹ̀ bó o ti wo ṣe wàhálà tó gbọ́dọ̀ wọn bá kọ́ lẹ̀ kò ṣeé ṣe. tó bá ti ẹ̀sìn pé bá a ti fẹ́ ọlọ́run ní tó ẹ̀kún náà lè máa là ó gbẹ̀mí jàmà ọlọ́run ní ọ̀ ọ̀ tọ́ba yìí fún òun ṣe mọ̀ òun ọ̀bá ṣe mọ̀ àwọn tá a wí wọ̀nyí ẹni tó mà dájú pé òun ó kú ìjọkan ìjọkan òun ó kú bóun ti ẹ̀ bóun ti wọ̀ ọ́ pẹ́ tó ó ti ẹ̀ tó tẹ́lẹ̀ mọ́ wá ó ní hàn yẹn pé ẹ bọ́dọ̀ ọba wa ṣe àní ọ́ kọjá arúgbó nítorí náà àníbi ó àníbi ìsọ̀lẹ́dà ọlọ́run pé lẹ́dà púpọ̀ ó pé lẹ́dà púpọ̀ ó ní wọ ọlọ́run ó ní mo wọ ọlọ́run mo bẹ̀ ọ́ mo là ní oṣù jẹ́ kí n dàgbà àmọ́ má jẹ́ kí n gbó. yẹn darúgbó yẹn dàgbà. lójú títì mọ́tò tí bàbá ọ̀lọ́ kúlé bàbá kọ́hún ó dàgbà kú dànù ọ̀nà tó wà bẹ́ẹ̀. ìwọ̀n àbáyé ọlọ́run náà wá kúrú ẹ̀ ń sinmi bí ọba tí ẹ̀fẹ́ rìn kò tó ṣe mọ́ bí ọjọ́ jẹun náà kò tó ṣe mọ́ obìnrin náà ní tọ́ọ̀ náà hàn rẹ̀ ọmọ wo gbọ́ náà ni. bọ́lá mi ò fẹ́ ìwọ̀n ní ẹwà má ẹni wọ́n tẹ́ ti sin ọlọ́run tẹ́ ti tó fún bùkátà rẹ tó ti sàánú tẹ́ríkà tó gbọ́dọ̀ bá yọ ṣẹ́kù o gbìyànjú ó gbìyànjú nù ó ṣẹ́kù àmọ́ ọwọ́ ọwọ́ pọ̀ débi pé mẹ́ràn yóò ṣù lọ́pọ̀ débi àwọn kan ṣe ń bẹ tọ́lọ̀ ń ṣe mọ rẹ̀ tí ń sọ fún wa ipe ẹni tó mọ̀ pé òun kò kí ń ṣe kó owó jọ gègèrè báyìí oníṣègùn ní Amẹ́ríkà. oní Rọ́ṣíà. ọ̀là burúkú ó kú òní mílíọ̀nìà. oní Róòmù. mílíọ̀nìà bóyá kiri ni ní rẹ̀ títí tó bóyá bóyá ó lè má bẹ́. kí ló fẹ́ fi ṣètò ìtọ́jú pé ó sì dá nítorí yìí gbogbo àwọn àjàmá ẹ àkọọ́lẹ̀ ti ṣẹlẹ̀ lórí ó sì lò bọ́bá tẹ bá a ti ń fẹ́ràn owó tó bọ́bá ni pé bẹ́ẹ̀ ni òun náà bẹ́ẹ̀ bọ́tẹ́ ìbádùn alẹ́ ìtàlùkù ní àǹkàbílì màdá jẹ́ ẹ̀. إلا إذا فر فرار العادة ليس يبني عنك في الملائكة إلا إذا فرت فرار العابق síbẹ̀síbẹ̀ náà gbogbo ìgbà tó wù yẹn ń bẹ nú àgọ́ ibi tó fi sí tàbí inú báńkì kò wúlò fún ẹ̀kọ́ tàǹfààní mọ́ ìjẹ́ tó bá kúrò lọ́dọ̀ rẹ tẹ́ ẹ̀ bá ríra yín mọ́ tó bá yà ẹ́ lẹ́ẹ̀ tọ̀run ṣe nígbà náà ló tó ẹlẹ́pàá gbogbo ẹ̀mú tá a wọ̀ yìí àfìgbà tá a lọ mú ní owó tá a sin kalẹ̀ tá a sin ah, pamọ́ kalẹ̀ nígbà náà ló tó sàbà ní ẹ̀mú tá a wọ̀ wọ̀nyí. kadi wuli annaasu fi duniya bi ariba atin ukulin wa shuribin wa malibusin wa mankurin. وغاية لكل وغاية لكل فكنت فيه لا روس وبول ومتروك ومفنون الله أكبر lẹ́yìn náà ni gbogbo tí tí à ń torí ẹ̀ dààmú tí gbogbo ẹ̀. wọ́n ti wúlé àdínáàsù tí dúníà bí ẹ bá ti. wà á ṣúrí bẹ́ẹ̀ wà máa ń bọ̀ ọ́ ṣe bó ṣe wà máa ń kọ́ ẹ. kàkà. كل إذا كرد فيه لا موت وقوضين ومكروه ومكيوح ملعب يوسف قد وزع الناس في الدنيا بأربعة ناني ناني انت على ناني ناني وكباو انت الناس في الدنيا بأربعة أكل وشرب وملبوس ومنقوح وغاية لكل الهم أكل الناس في الدنيا بأربعة أكل وشرب وملبوس ومنقوه قد أولي الناس كمان ولي الناس في الدنيا بأربعة oúnjẹ jíjẹ. ká jẹ sẹ́nu. gbogbo ń ta bá yí kàtà àtàjìrà àmúnú owó owó yìí tá a fẹ́rẹ̀ dépò pé a tún tilẹ̀kùn mọ́. alágbàdá gbogbo a ti máa ń lé a tilẹ̀kùn yàrá a ti ti pálọ̀. kálọ̀ fìlà ń jẹ. a lè lùbọ́ ẹlẹ́ka la sóore láti jẹun yó. àfẹ́ràn ẹ̀ oúnjẹ. báà ń ṣe ìdìbò oúnjẹ wálé. ká kébi ọmọ pẹ̀lú ọmọ pàní ìwọ lọ máa rí oúnjẹ tó ń jẹ ó lè jẹ ìgbà ògbé kalẹ̀ fi sí ìlú níkì nǹkan kan gbogbo oríṣiríṣi ọlọ́run lọ́mọ bàbá báwo. ẹlòmíì ní títí ń jẹun. Yàtúrí bẹ́ẹ̀ni àti nǹkan mímu. Yàtúrí bẹ́ẹ̀ni. أشرب وشرب oríṣiríṣi náà ṣe ní wàmà wàmà àti ìlú. wàmà lóòsè wàmà ń kó. wàmà lóòsè wàmà ń kó. wàmà lóòsè wàmà ń kó. àtàṣọ tá a wọ̀ ní oríṣiríṣi náà ṣe ní wàmà ń kó àti torí obìnrin. àwọn tá a bá wá wò. غاية الكل إن فكرت فيه إلى روض وبوء ومجروح ومجروح فلا الوجوه أنا فني وجه أها ẹnìkan ẹnìkan ọgbà tí ẹnìkan ọgbà tí wọ̀ náà nígbà tá a bá kú tán àbí ẹ̀kọ́ fẹ́ wẹ̀ ní ìta. nígbà tá a bá kú tán ẹnìkan ọba ẹ ẹni sùúrù wọn ni kò tó wí wọ́n ní tọ́ba wá fi dákẹ́ ń bọ̀ wí. àjọ èyí ta àjọ. ọ̀rọ̀ wa. ọ̀rọ̀ wa. ẹ̀yin ọmọ àti ẹlòmíràn kan èèyàn kan ọba tí wọn ló ń gbà dábà kú tán o èèyàn ọba tí wọn ló ń gbà dábà kú tán bá ti bẹ̀rù òsì tó nílé dúníyàn kó ṣe pé bẹ́ẹ̀dá ẹ̀bẹ̀rù ọlọ́run èèyàn bá tí wọ́n náà ń gbà. bá kú tán èèyàn bá tí wọ́n náà ń bá kú tán èèyàn bá tí wọ́n náà ń gbà. bá ti bẹ̀rù òtítọ́ lé dúníyà ọ̀dẹ̀ bẹ̀rù olúwa láyé bẹ̀rù olúwa èèyàn bá bí wọn náà gbàgbà bá kú ọ̀rẹ́ wá di ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ láwọ̀ tán. ẹgbẹ́ báyìí ọlọ́run mẹ́jọ adé lòdì. àmì nǹkan mẹ́rin náà ni. Wọ̀gá rẹ̀ kò ní. Wọ́n bí wọ́n máa ṣubú sí wọn máa ń kó rí. Àyà tó lè kó lè wọn kàkà bí jìnnà. Ráhùn sí wọn bá ọ̀lẹ́ wọn máa ti òkè wọn máa bọ̀ lọ. Ọ̀gá rẹ̀ tó lè kó lè bẹ̀yẹn oníkálukú tí padà já sí oúnjẹ tá a jò kalẹ̀ tó tó tó. jẹ́ nǹkan mímu náà lórí ìrísí tá à ń tẹ́ yà ni ipò ní ọ̀padà yìí. ìpadà àdìtọ̀ náà ni àtúmọ̀ ọ̀ṣọ́ náà ni. èyí tó ṣe fún òṣèlú. wọ́n mà ti rúùṣì. ẹ gbogbo aṣọ tá a sì ń lò bó ti da tóònù náà tó ń dèrò rògbò tó ń tomi lẹ́yìn tó ń gbá lọ́nà màkòdó màṣẹ̀rù òfin àtúntà ní ọ̀padà. ìdáná padà dàjọ́ kan wọ́n mọ̀ fòdó. obìnrin tó ṣe pé ọlọ́mọ gbà yín. ń bọ̀ bá wà yín méjèèjì ọ máa wúra. ẹ máa wúra yín hàn ẹlẹ́bẹ̀ wo múlò ní ẹkújọ́ mẹ́ta. nípa báyìí jàmá ẹ má jẹ kí ẹsìn ọgbọ́n lọ́wọ́ wa à ń sọ báyìí pé àdìkú lè yára tó lè ká mọ̀ṣọ́ àdìkú lè yára tó lè ká mọ̀ṣọ́ àwìn sí tò àwọn nǹkan kan bẹ tó gbé odidi tọ́lọ̀ ń kàkú jù nínú gbogbo nǹkan tó ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọ̀ ẹ̀dá mẹ́rin pé márùn ni wọ́n àwọn kan ní mẹ́fà ni ẹ̀dá kan ẹ̀gbọ́n dáadáa ọlọ́run ẹgbẹ́ nǹkan pàtàkì lọ́dọ̀ ọlọ́run púpọ̀ àwọn odidi nǹkan tí ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọmọ ádámà tá a lè pè lódidi tó kó gbogbo nǹkan jọ lọ́gbẹ̀ẹ́fà náà lónìí yàrá àbí márùn wọ́n wá sí kan wọ́n fi kún ní ojú mẹ́fà. kọ́lá mi wútù àkọ́kọ́ nú ẹ̀ tọ́lọ̀ ń kàkújù àdéhìnù òun lẹ̀sìn òun ni tá à ń fi ń sọ̀rọ̀ ọba lẹ́tẹ̀. kọ́lá mi wútù bí ẹ̀sìn ti tó ó sì ti ga tó lọ́dọ̀ ọjọ́ náà lọ́lọ́run ó mú sẹ̀rí àti ẹ̀ lọ́tọ̀ ipe ẹnikẹ́ni tó jẹ́ mùsùlùmí mọ́dàm yóòsù tí kò sì sin ọlọ́run àbí ìtẹ̀sìn lọ́run náà ọwọ́ padà kúrò ní ẹ̀sìn Islam ọlọ́run ní mo ṣe lẹ́tọ̀ọ́ ìtẹ̀gbà ẹni kó tí ó bá bí ọ̀bá tí ó bá fújọ́ mẹ́ta ẹ̀ hàlá ẹ̀ pa. àbákẹ́ padànù ọ̀gánu ọlọ́run sì ní ẹ̀yin mùsùlùmí òdodo. torí kẹ́ẹ̀sì. torí kẹ́ẹ̀sì. kó lè fẹsẹ̀ nílẹ̀ kó lè fìdí múlẹ̀. kó lè fi ẹsẹ̀ múlẹ̀ kó fi. ẹ ẹ máa bá wa kèfèrí jagun. ẹ máa bá kèfèrí jagun. torí ẹ̀sìn. torí ẹ̀sìn. òun ló ga jù lákọ̀ọ́kọ́. òun ló ga jù ní nǹkan tó jó didi. ẹ̀sìn ìsìlámù ni. ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn náà ìdí sì ń jẹ́sìn náà ni ti ta ti gbọ́bẹ̀rẹ̀ yìí náà ni náà ni jà. ìdí tàwọn yìí di ká mọ ọlọ́run lọ́kàn ká má fi nǹkan kan pẹ̀lú ọlọ́run ká má ṣẹbọ ká má sọ̀ọ̀sà. ìkejì. èkejì. inú tọ́lọ̀ ń kàkójú. inú tọ́lọ̀ ń kàkójú. mọ́ra mi ń sùn. ànẹ́sùn. Hmm. òun náà ni ẹ̀mí. ẹ̀mí wá ọlọ́run sì fi sẹ̀rí ààrẹ sí. ọlọ́run fi sẹ̀rí ààrẹ sí tá a fi bẹ̀rẹ̀. pípẹ́ ẹnikẹ́ni tó ní kí a lè fẹ́ ẹ̀mí ara wa hmm. ìwọ náà fẹ́ ẹ̀mí rẹ kó o sì lè sọ́tọ́ mẹ́nikẹ́ni rẹ níbi tó fi lòó débi tí ọlọ́run bá kádàrá rẹ níbi pàtàkì tó sọ́tẹ̀ hmm. tó fi di tó lọ́dọ̀ ọlọ́run hmm. ọlọ́run fi sẹ̀rí àti pé ẹni tó ní àdálọ́run ló ṣe sẹ̀rí àti ẹni ọba pààyàn ẹ̀ fi pàwọn náà. bẹ́ẹ̀ náà sì ní làákà ìbẹ́ tí wọ́n ní odidi ní. lọ́dọ̀ ọlọ́run ó wọ ọlọ́run ní ogún ẹ̀dá kìí fi ṣe gbogbo ẹ̀dá lógún ní òní fẹ́ gbogbo àwọn màláíkà bí ògún wọn. ó dá ó fi ẹ̀fún wọn nítorí pé ẹni mímọ́ kìámọ́ ni wọ́n. àmúkọ̀dá sí àwọn ọmọ ádámà nípa ọlọ́run dára ká ìdájẹ́ bí àwọn àfa àwọn akọ́kọ̀ àwọn àfa àti nǹkan gbà tó dá gbogbo ẹ̀dá tán tó sì wá dára ká yìí làákàyè wọ ńgbọ dada ọlọ́run pàápàá tún wá ń sè má rẹ̀ ọlọ́run wá sọ fún ìwọ làákàyè là ákàdà ákàdìrì àdájà. kọjú sí mi. kọjú sí mi. àṣẹ ló mọ bá yín. máa wò mí. máa wò mí èmi ni wọn máa wò wọ làákàyè. fa akubala àlè o ti kọjú tọlọ. kọjú tọlọ. fún makáyọ̀ làwọn adìgbẹ̀rẹ̀. ọlọ́run tó sọ fún pé pẹ̀yìn dà kọjú tọ̀ o ti tún pẹ̀yìn dà. o ti pẹ̀yìn dà. ọlọ́run tún ní dájú kọ mí. dájú kọ mí. wàláhì wọ́n ti wàláhì mọ̀fẹ́lá mi bọ̀ra wọn dá ìdá kan máa kàlẹ́tù alikan àzàmà náà wọn dá ìdá kan tó tó ẹ. wọlé akáyì wọlé akáyì níwọ̀n ìgbọ̀rọ̀ kápẹ́pọ̀rọ̀ náà gùn nítorí bí tí a fẹ́ sọ̀rọ̀ sílẹ̀ mi tí gbogbo ìjàmbá àti àgbègbè sí láti fẹ́ gbọ̀ ọlọ́run wá ní kánìm bá tẹ̀ orílẹ̀ aka ìyá o ètò tóbi tó. báyìí lọ́dọ̀ mi. tó báyìí lọ́dọ̀ mi kánìm bá tó bá gbàdà lọ́dún òní òní lọ́dọ̀ mi láì ọmọ ádámà. Allahu akbar. Táwọn màláìsà ọlọ́run ti ọ̀rọ̀ wọn ó kúrú. Ó kúrú. Kò bá jọ fún wọn, àpá wọn lájọ àgbòfin fún wọn àgbò. Òṣìṣẹ́ ni ó fi ṣẹ̀dá dà wọn. Báwọn lájọ tẹ ẹgbẹ́ kẹ̀kẹ́ ẹ bá máa tún òfin ọlọ́run lọ ní ẹgbẹ́ kò sí tá a kírun kò sí tá a gbà yẹ̀ báwọn. Ayọ̀ sàkà òsì. Ayọ̀ sàkà òsì. Àwọn obìnrin lójú òsì. Wọ́n bẹ̀ẹ̀ bẹ̀ nírọ̀ mi. Ẹ máa ti bẹ́ẹ̀. ẹ̀ka máa tẹ̀lé lọ kùrú ó sì pé ń kálukú ó sì wọ́n ń sin èyí tó ti pé ẹnì kánú wa kò kúrò ní náà àwọn kan bẹ sí ni pé ti dá wọn àwọn wà nù lẹ́yìn ìsìjádà wọn ò sì gbérí kù ẹ̀ka máa wà ń kan bẹ pẹ̀lú òrùn kan ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ kẹ́míkàlù ní àwọn ẹ̀dá oríṣiríṣi èyí tó tóbi ń bẹ ń bẹ èyí tó kéré ń bẹ ń bẹ ọmọ ádámà lọ́yẹ. ọlọ́tọ́ sí. mo sì wá gun ọmọ ádámà mo fún yín ní nǹkan olówó oye. olówó oye bí iye tó ti fowó rà. mo nítorí náà ká ẹni tó bá da làákà náà hmm. tó bá ṣe nǹkan tí yóò yóò yóò kó nǹkan. ìnira bá làákà yìí náà. làákà yìí náà ká. yóò dàrú ẹ̀yin jama mi ẹ̀yin ẹ̀yin ènìyàn ẹ̀yin tí mo ẹ̀yin àgbà ẹ̀yin ìjọba ẹ̀yin ọlọ́yà ẹ̀yin ọba ẹ ẹ ṣe tẹ̀lé ọ̀gbun tẹ̀lé àti ẹ̀mí ẹnikẹ́ni tó bá ṣe nǹkan tí ọ̀gbà làákà yìí náà rú kí n tẹ́ máa ṣe fún ní. mọ̀nà búrúdù náà kí ní ìjà làákà yìí rú kí kí sọ́ni bá ti bàtí ọtí àti ẹmu àti nǹkan kan nìyí ẹ̀yin ìjọba ẹ máa bọ̀ báyìí ẹgbẹ́ ọlọ́run kára àgbàgbà mọ́ ẹ máa bọ̀ báyìí àlájì ẹgbẹ́ bọ́lá yúùtù ẹ̀mẹ́ta bọ́lá yúùtù ẹ̀yin ìjọba. ẹ̀yin òṣèlè ẹ̀yin tá a ṣe léegun nínú ẹ̀dá ní tí mo sọ fún yín awọ awọ ara wa awọ àwọn atálíkà wọ́n dún ń awọ bí mo sì bá ń bá ń bọ̀ awọ ní ọ̀pọ̀ bá bẹ́ẹ̀ náà ni bí mo sì bá ń bá ń bọ̀ abẹ́yà e ní tálíkà tọ́lọ̀ ń gbàdá kàwé rẹ̀ alóhùn ọ̀gbọ́n ẹ̀wọ̀n. ogún ọdún ń gbé wọn ẹ̀ náà làwọn olówó àwọn ọlọ́rọ̀ gbogbo àwọn èèyàn máa jẹ ńbẹ bọ́lá ń sì jẹ́ ọlọ́rọ̀ tó di olólówó tó ọba gún àwọn èèyàn jẹ jẹ ah, kò ní lábọ̀ rí. madam yusuf dàdú bẹ́ẹ̀ dàdú ẹ̀dú bẹ́ẹ̀ ẹ bí mùsíbà mùsíbà bá kan awọ tó ó tó kan ẹran yẹn pé kó tó kan olówó yọ gbẹ díẹ̀ náà làwọn ọlá àwọn ọlá léegun àgbàdo wọn ni ìwọ náà máa gbára o máa fẹ́ gbókiri. ó náà ni wọ́n lágbára wọ́n lè fi nkóhun àmọ́ tí wọ́n bá tẹ̀lé tọ́lọ̀ ni. ní abálágbára tí èsì pípẹ̀lú agbára ọlọ́run ni tọ́lọ́run ni wọ́n fi ń ṣe ìkùnà náà padà jáde insha allah. àwọn tí wọ́n ti rí ọkọ àwọn tí wọ́n ti kọjá ńkọ́ tí wọ́n ní ìfà tí wọ́n ti lè kálẹ̀ fàfihàn. àwọn dà. وأين القرن بعد الكريم منهم من الخلفاء والشم الكبار. Fẹ́lá mi ń dùn lákàtí mo mọ ẹ̀dá mo sì fi sẹ̀rí àmì síbẹ̀ bíi àwọn àwọn oníwàwọ̀ á máa mú tẹ̀lé àṣẹ tó náà mèé dá àwọn kan léegun títí pé wọ́n lágbára wọ́n ní ohun láti wọ́n sì ní wọ́n láṣẹ. ẹnikẹ́ni tó bá mọ ọtí tí ọ̀dà tẹ̀sí wúmi tí ọ̀dà làákàyè rẹ̀ wú tí ọ̀bà làákàyè náà jẹ́ ẹ̀yin ìjọba ẹ̀sẹ̀ tẹ̀lé àfẹ́ ìjọba mùsùlùmí dáwé o tẹ̀lé àfẹ́ ẹ̀sìn ṣe fún náà ń dẹ́ta nẹ́tì ń bẹ́. ọlọ́run àlẹ́ ìwọ̀sán náà ńgbà tí sẹ́dínà Umar gàdí àgbáyé sàhálà ánìwò madam Yusuf ńgbà tí àlejò bẹ ogójì bẹ́ẹ̀ni ẹ̀bá mọ̀ọ́ká tàbí mọ̀ọ́ká tí irú làákà yìí da làákà yìí mọ́ tí tí bẹ́ẹ̀ni àbàràbàrà tí sọ́ọ́ ti wèrè kéyìí fàyẹ̀tì á fi dùnú ní mànà ákàlì. كيف يفيها في جنون من أكل كيف لا إله إلا الله وما جمع مصر في جنون من أكل tí wọn náà mọ̀ pé wèrè ní í ṣe báyìí ya barika ma bari na madina ya barika ma bari na madina ne wa gadiya ya barika ma bari na madina madina ne wa gadiya ni bẹ́ẹ̀ mi ó dùn ọ̀mù tí kì í sáré ẹnìkan ní kóbá gbogbo ẹsẹ̀ ẹsẹ̀ méjì ń bẹ tó ṣe pé ẹsẹ̀ méjèèjì náà wọ́n èyí sí mùsíbà rẹ̀ lẹ́tí ìjà rẹ̀ jẹ́ kì í ṣe pé lára ẹni tí ń ṣe ẹ̀ṣẹ̀ nílé kánà ló ti máa ń tiwà lé ní kò ṣe ṣe bẹ́ẹ̀ yóò tún kan ọmọ ọmọ rẹ̀ yóò tún kan ẹlòmíì tí ọmọ ọwọ́ mẹsẹ̀ ọ̀kan náà ẹ̀ lọ sí ẹmu mélòó mélòó ọmọ títí lọ pààyàn bọba ń rírà tán bọ́dà ni ó dùn tó bẹ́ẹ̀ náà sì ní rọ́ ìwọ́n bẹ́ẹ̀ tí wọ́n rìn ọlọ́run fún alásìkò tá a ṣàlàyé ẹ̀ fújà mọ́ àwọn ẹ̀ṣẹ̀ méjì tó burú jù láyé lẹ́yìn ẹgbẹ́ lẹ́yìn kápẹ́yà ọtí jọ kàn bẹ̀ ìwé jọ kàn bẹ̀ ẹni tó gba làánà làánà tó láàyè sílẹ̀ lẹ́yìn kó báyà ní òkè ẹ ọtí náà ọlọ́run ní àwọn ọlọ́lá àwọn òjòjè tó ṣe pé wọn ò dènà lórí nǹkan kájú ẹ̀sìn ọlọ́run lọ wọ́n sì wọ́n mà bẹ́ẹ̀ wípé n táwọn jókòó sí. àwọn bàbá dáadáa tó bí wọn ẹ̀sìn ọlọ́run náà wọ́n ṣe ni wọ́n jagun àdínì kúkú ọlọ́run sì fún wọn dépò náà. ẹ̀yin ẹ̀yin wá rìn ẹ̀yin ni kí mo fi ẹ̀sìn mi àti làákàyè ni mo kún ọmọ ádámà ẹni ọba fẹ́ dàrú fún ara rẹ̀ tí ó sì fi kó bá ẹlòmíì ẹ máa tó tẹ̀lé àkùn tó báyà bí ó tó nígbà tá à ń lẹ́sẹ̀ ń bẹ̀. sallallahu alaihi wa sallam. àtìsẹ́yìn àbúbẹ̀kẹ̀ ní ìyẹn bá mu síbẹ̀ nígbà tọ́lọ̀ ń ti sòfin ọtí ogójì ìdí dáadáa tó da ọkọ̀ ọ̀fọ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ẹ̀rọ ìyàdọ́n ẹsì jó ẹsì pé láàrin jama ẹ má ti ju ẹnìkan wọ láwù àká àhákò à ń tàkà sọ nǹkan tó mọ mi ní mọ́dàbí oṣù bọ́bá ìfì mọ́dàbí oṣù ẹ dákun àgbọ̀ pé Abdullahi Ahmadu Abdullahi ó fi òfin wípé gbogbo ń ti ń jẹ́ lọ́rin ní ní àárín ìgbìmọ̀ nítorí ìlú ìsìláàmù ni àwọn tí sì ń tètè ní ibẹ̀ mùsùlùmí ni wọ́n kọ́ ọ́ má mọ̀ sí ibẹ̀ kọ́ ọ́ má ta òsì ibẹ̀ èmi sẹ́ ó tó fi kọ̀wá kọ̀kọ̀ àwọn òwúrọ̀ wa bọ̀ lédè ní àwọn òjò ní wa ló bọ́ lórí ìlú ní àwọn àwa ló bá sì sàn. bẹ́ẹ̀ mo ṣe ni bẹ́ẹ̀ kọ́ ọ́ ni àwọn òjò ẹsẹ̀ lórí bàbá wa ọba àlọ́rin ẹsẹ̀ fún a máa wò bó ti ṣe ń bọ̀ ọ̀rọ̀ yìí. Allahu akbar ọlọ́wọ́n jẹ jíṣẹ́ náà pẹ́ àgbàdo àti ìgbàlá gbúgbúrò wọn ní kọ́lọ́wọ́n yọ kàn yín ọlọ́wọ́n jẹ àrẹ yín pẹ́. àwọn ọ̀làjẹ̀dá àti ọlọ́wọ́n ni mẹ́ta mi ò tù ẹni tó ti jẹ́ gómìnà wa ló ti ń tètè ọwọ́ ẹkùn tẹ̀mí òjòyè wa ẹ̀tẹ̀lé bí ọjà ìtẹ̀lé ọjà wà sí àmọ́ wò ó bẹ́ẹ̀ bá sì dé àwọn ò lágbára gẹ́lẹ́ sí. balógun gbogbo yín àwọn òyìnbó. àmọ́ ẹ máa wọ ọlọ́run yín. aláwọ̀ náà. bóyá mi ò jù ń jẹ́ sí àlejò pẹ̀lẹ́ la wà lọ́wọ́ sọ́jà. ọtí ńgbàdọ́rọ̀ ń torí èèwọ̀ àyà mẹ́ta rẹ̀ ló mú wá ní àlùkòhánù nípa ẹkú kó tó wá àyà kẹta ló wá sí ilé ìwọ̀ pátápátá. yàrúùtù nígbà tí ṣáájú kí wọ́n tó ṣe ilé ìwọ̀ yìí nínú àwọn àgbàdo wọ́n máa mú tó sẹ́yìn àwọn ẹ̀wọ̀n èyí ọmọ gbà lẹ́nu torí pé òfin òsì yìí ẹ̀sẹ̀ òsì wọ́n máa mú mọ́làbí oṣù. Àdìbì náà ńgbà tí Nàbí yóò ń bìdẹ́rì nìlí wáhàyè. Nàbí yóò ń bìdẹ́rì nìlí wáhàyè láyà tẹ̀sẹ̀ wọn fún. Mọ́làbí oṣù. Nàbí yóò ń bìdẹ́rì nìlí wáhàyè láyà tẹ̀sẹ̀ wọn fún. Ẹnìkan ní àwọn àtàbí nígbà tí ọlọ́run ní kí ànẹ́bí ọ kí mọ́kà ọ sí òkè àrẹ àti gbogbo ìjọba ìsìláàmù kó wà kó bọ́ sọ́wọ́ ẹ̀. Inna fatahna laka fatahan مبينا ليغفر لك الله ما تقدم. Inna fatahna laka fatahan مبينا يغفر الله لك ما تقدم من ذنبك وما تأخر إنا فتحنا لك فتحا مبينا فتحنا لك فتحا مبينا ó sì ṣe tọ́lá wọn títí wọ́n ti méjì wọ́n di mẹ́ta ìyàwó àpò ìjọba yìí lónìí gbogbo ọ̀nà gbogbo ayé lè ní bàbá pàwá pọ̀ ọkà mi sọ pé mùsùlùmí lọ́fẹ̀ ọ̀fẹ́ ọ̀kọ́ ìdàgbà yìí ṣá àlà bàbá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. àkójá mẹ́ta. òun ni kẹ́gbẹ́gbẹ́ nípa ọ̀sẹ̀ pé pẹ̀lú ìbẹ̀rù ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ṣiṣẹ́ ọlọ́run ti kú ọlọ́run kú bẹ́ẹ̀ kò sí ọlọ́run wà pẹ̀lú. ṣá àlà bí ó ti rọ̀ kó dá kíá mi dé. nígbà tí ó wá kẹ́gun mọ́kà tọ́sẹ̀gun mọ́tà. tọ́lọ̀ ń tó fi ogun fún bẹ́ẹ̀ tó sì fún ní ìdérí. gbogbo àwọn àṣàbẹ̀ wá tó báyìí wọ́n tó síwájú ẹ̀. àlékún ìfẹ́ nínú tọ́lọ̀ ń bù dáa náà ní ìtẹ́ríba àti sùúrù ìdàlà ìdàlà. bí yẹn bá fẹ́ kí ń dọ́kẹ́ ẹnìkan bọ̀ wá mọ́lá oṣù. àṣẹ náà wọ́n bá yín ọwọ́ àdààmú títí fìtú. ayé ojú ọlọ́run ìbọ́sìn àbọ̀sìn àbọ̀yìn. ètò farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀. ìnàmà ànẹ́kùnú mọ́ra àti ntáàkùnrin ẹ̀ka yìí dà. lọ́rọ̀ ní sọ mí bí bákan ọmọ obìnrin ntáàkùnrin ẹ̀ka yìí dà nílé. ní ọ̀dẹ́sìn nìkan àyàtọ̀ sí wọn náà gbogbo ọ̀nà ti jẹ́lẹ̀ mi náà jẹ́ ìdààmú ara ẹ̀ kalẹ̀ láti ìdààmú ara rẹ̀ tó ti ní bọ̀ bá ti kọ́ bàtà fún yẹn kọ́ ìṣọ́gbà àyà ìjẹ́ lọ yọmọ wọ bàbá tí mo yọmọ wọ bọ̀ ni. mo ò lókùn. wàkàdùn wẹ ìsìnmájò wàhálà ó púpọ̀ dípò pé bó ti ní tìjú tó ń sẹ́ni àbúkù Usman bí bá ń bọ̀ wá bọ́bá rí lọ́kàkà àtìdé bọ́bá rí ọmọ rẹ̀ Fátímà àtìdé dáìlà ìlẹ̀lẹ̀ ọlọ́run jẹ́ ló wá tá a máa tá a máa sọ fúnra wa nípa ìwà mẹ́rin. sallallahu alaihi wasallam. olówó wa ti mọ̀ wá ti mọ̀ wàwà káàlù wẹ̀ ìdìmọ̀tò. gbogbo àwọn ìdàgbé gbé níwájú. ọ̀kan nígbà tí ó tẹ́gun fẹ́ wọ mọ́kà tó wà mọ́kà kẹ́nìkan ò lè rú sí mọ́nú àwọn akẹ̀kẹ̀ àwọn akẹ̀kẹ̀ rí gbogbo àwọn ńláńláńlá akẹ̀kẹ̀ rí wọn àná. akẹ̀kẹ̀ rí ńláńláńlá àwọn àdàrí kẹ̀kẹ̀ rí. gbogbo ẹ̀dá kẹ́ rọ́rọ́rọ́. ìwẹ̀ pa lọ́lọ́. arákùnrin kan wà ń bọ̀ ọwọ́ á mú àpò kíní àpò kan báyìí ọjà káfíńtì kẹ̀gbẹ́ ẹmu àbí àpò kẹ́gbẹ́ aláwọ̀ tí wọ́n ti alakumula. kí kò lè gbé omi. yóò lè gbé omi omi ò lè gbó mbẹ. bí gbọrọ. wọ́n mọ̀ bẹ̀ ọtí ló sì wà ń bẹ̀. ń bọ̀ wá fún àtẹ́bí. ǹjẹ́ náà lóhun tí ọdún òsì tí ì dé ìwọ̀. omi ò dé. àlébì kì í mú. àmọ́ kò sì kọ̀ fáwọn èèyàn rẹ̀ pé wọ́n má mú. nígbà nígbà tó fi òsì ìdé. láyé kẹta lọ́kùn bẹ̀rẹ̀ yẹ̀yẹ̀ wá. ayé òun bìjẹ́ èrè wá ìlà ayatollah fún. أطوف عن الدان وقد يتواكب يلين بجذع البائن ويانه غير منذر متعذب لو ديما لأنه ولأدنى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أنت واجب àlejò sì rò ó sì tọ́jú àlejò àlejò yìí kí ló fẹ́ sọ kí ló fẹ́ ṣiṣẹ́ ó sì mọ wá fún yín ni àlejò ni ọ̀ gbọ́ àmọ́ àtàlẹ́ fún ànàgbà àdìlámàlà hàmùrà yóòdà ànàhà ọ̀ gbọ́ pé ọlọ́run ó ṣe é léṣe ó ṣe é ní èèwọ̀ tó yẹ ọ̀gbọ́dọ̀ mú ẹni ti gbọ́dọ̀ ti tọrọ fún ìyàwó ọ̀gbọ́dọ̀ ti tẹ̀lé rárá mà ọ̀gbọ́dọ̀ ti tàlejò kí ló ń wà wá sí ó ní wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ wọn kí ìrìn gbọ́ ìrìn gbọ́ látọ̀dọ̀ yìí. ọwọ́ ìkùkùrú rọ ọkùnrin wa sọ fún ọmọ tó gbé lọ́wọ́ oní ibi àp wàdí ìhà ibi àp wàdí ìhà. máa gbé lọ lọ́tà. ó ń kọ̀rọ̀ náà ló kọ̀rọ̀ fún ibi àp. máa gbé lọ lọ́tà. lọ́tà àlébìnrin kan wọ́n gbé lọ́lọ́ ta. ó ti wá pè é ó ní bẹ́ẹ̀ láti ọkọ mi ló gbọdọ̀ àdé. lọ́nà kọ́ máa rẹ̀ ń tọ́ kọ́ máa rẹ̀ mú ni. a ó ní mo sọ fún pé kọ́ lọ tà á. lọ́tà ní ìṣèlú fún. nínú ìlànà àlámà tó ń bà á àlámà tó ń àwọ̀ pẹ̀lá. ọlọ́run jàre pẹ́ ọlọ́run tó ṣe mú rẹ̀ ní ìwọ̀ pàgbọ́dọ̀ mú mọ́. ó ṣe ní ìwọ̀ pàgbọ́dọ̀ mọ́. àgbọ̀dọ̀ ó sì yọ̀ pé àgbọ̀dọ̀ ra. àgbọ̀dọ̀ ra. àti owó ẹ̀ pàápàá owó rẹ̀ haramu ni. haramu ni. ọlọ́run ti lé wọ. òfin tó fi lé náà ti mú ọ bọ́ báyìí. kẹsẹ̀kẹsẹ̀ kí láti wá sọ pẹ̀lú kínní lọ́ba tún kínní lọ́ba ọtí náà. ọtí náà sílẹ̀ ẹlẹ́. umar bin al-aziz umar umar bin al-khattab nígbà tiẹ̀ ọsọ tí wọ́n máa na ẹ̀mú sí tí wọ́n máa nà mí lára kí wọ́n máa jẹ́ sẹ̀ríà ọsọ bí ọgọ́rin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tó dákì ni àti bàbá mi fi bẹ òjòjì òjòjì sí lábẹ́ òjòjì máa ń ṣe sẹ̀ríà sí nítorí náà ló fi yẹ gbogbo àwọn akọ́ríkà lónìí ẹnu àtàwọn àlùfáà gbogbo gbọ́dọ̀ ààyàn lórí àwa ni ká sọ ọ̀má àlẹ́ka ìlà ìgbàlá àpọ̀lẹ̀pọ̀ yìí gbàlídì máa ń wùdí ìlà ìlẹ́yìnká ní ìlà ìka ní ìlà mùtàkà ààrẹ. ìlà ìlẹ́yìnká ní ìlà bẹ́ẹ̀ wọ́n ń lọ́mú dábọ̀ àlè ìlà máa bá dábìtà ìlà àlàdà wàlláhu yáàdì mùkà mí nàlá. ìlà àkùbà mọ́lá mi ń Eh, àwọn nǹkan nǹkan gbàgbà àwọn ọlọ́lá wájú a sì lè bẹ̀rù yín ká mọ̀tò títọ́. wọ́n bá ń ṣòdodo ọlọ́run náà bẹ̀rù àkẹ́lẹ́ wọn gbà yín ọlọ́run jẹ́ jíjẹ́ náà pẹ́. mọ́nà burúkú eh, kò sí ti ọlọ́run nìkan ló kù. ṣá àlà ṣá àlà. a jọ fún àwọn àtúnṣe ọ̀nà tá a gbà a sọ fún irú yín bẹ́ẹ̀ náà làágbàsọ fún yín pẹ̀lú ìtẹríba pẹ̀lú ohun rẹ̀ bẹ̀. ẹ wá gbà wọn ẹ tó gbà wọn ẹ̀yin mi. Allahu akbar ọlọ́run. bẹ́ẹ̀ mọ̀ kù àwọn àjọba kan ní mùsùlùmí tí ń bẹ̀ ìfẹ́ ní àwọn mọ̀lúù ogójì ọgọ́rin bílálà ní ìlà òwò sí. ọgọ́rin bílálà. àwọn àjọba mùsùlùmí nìyẹn tí wọ́n kọ́ sí rẹ̀ nìyẹn títí wá dèmí ipò náà lẹ́yìn bí wá ẹ̀ẹ́dẹ̀ ní dáhùn sí ẹ̀ẹ́dẹ̀ ní pèsè sí ẹni tẹ́lọ̀ ń ṣe ní aṣáájú ní mọ́là burúkú tó ṣe ní apàṣẹ ẹ̀yìn náà ẹ̀wọ́ ẹ̀wọ́ ọlọ́run tó ṣe ní ìkìmọ̀tà máa ń jẹ̀dá o lọ́sẹ̀ ń gbé òun ní mẹ́tíkà mi máa ń jẹ̀dá. تؤتي الملك من تشاء ولا وتنزع الملك من تشاء ولا يوسف ẹ̀dá gbogbo ọ̀nà àtọ̀ náà kò fún alẹ́ yìí. ẹ ó wọ ọlọ́run ní bọ́bá tó wọ ọlọ́run ní bẹ́ẹ̀ bí a bá fún yàn lọ́lá tó fi dípò kan kì í wò pé wọ́n fi ń bìkan oníṣẹ́ bá kan ọ̀jẹ́ bá kan ọlọ́run á kà ní. agbègbè lọ́wọ́ orí ọ̀fẹ́ rẹ̀ ọ̀pọ̀ ọlọ́lá ọ̀lọ́lò ọ̀lọ́lá tẹ́ nínú lẹ́yìn ẹ àwọn tí wọ́n ń pàṣẹ lórí àwọn ọlọ́lá àti gbogbo ènìyàn ọmọ ọba ni wọ́n ṣe ní àbọ́mọ òde yìí. ẹnìkan ọmọ ti lè ọ̀sẹ̀ ní kí wọ́n ọ̀gbá kí wọ́n ṣàgbákò. ìwọ́n ṣàgbákò ló jí ìyá yá. kí wọ́n ọlọ́run ló fún wọn. yàrúdù ẹ máa rántí nǹkan méjèèjì ni ó. túwò tí ni mo túwò tí ni mo ní kàmáà tẹ̀sà ó tẹ ọlọ́run ló wọ ọlọ́run òun lòun ti gba ọlọ́run lọ́wọ́ ẹni tó ń bá fún ta ni ó pè wọn ọlọ́run. òun léèrè kò ṣe gbà á. tọ́jú lè mú ìka máa ń jẹjẹ. kẹ́yìn ẹ ọmọọ̀rùn fún nàbìrì àbí inú gbogbo èèyàn tètè dọ́gba láyè inú gbogbo àwọn ìjọba ayé àtàwọn tí wọ́n já àgbà àtàwọn lẹ́yìn àwọn àtàbẹ́ kó tó wá kan òun táàbì yìí lòun mọ́làbí ó tù táàbì yìí táàbì yìí lò kì ṣe tàbí. àmọ́ ní ẹni ó ṣe tóbi wà dọ́gba ní àwọn ọba ní àwọn ọlọ́lá ẹ̀dá kan ẹ̀sìn yẹn lẹ̀ náà. ní ẹ̀kọ́ òun lẹ̀ náà. wẹ̀lú àbí wẹ̀lú kì ṣe. ẹ̀kọ́ òun lẹ̀ náà. bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ sílẹ̀ mọ́làbí yóò tù. Umar ibn Abdul Aziz òun ni mo ṣe làbáyé fún bí wọ́n bá ń ni a máa ń sọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù àwọn làyíyà wọ́n ti gbọ́. àwọn tálákà. tó bá tájọ́ bá lẹ́ bá wọn ilẹ̀ tó bá wọn. níbi ilé ìdìbò pàdé. ìpínlẹ̀ ní ìgbà náà àbí láńtà ni wọ́n tàn gbà náà. tí wọ́n lè kojú tí wọ́n la òwú sí. ní wọ́n bá ti sọ gbogbo nǹkan tí wọ́n ní sọ náà àwọn bí àwọn tálákà tán apaná apaná máa wọn ẹgbẹ́ àwọn kábínẹ̀tì lé lójú ojú kábínẹ̀tì àwọn kábínẹ̀tì ẹ̀. èyí ti tó o ti paná. ọ̀gá kí ló dé tẹ á ah, jùlọ kóró kù. olówó ò ní paná. wà ní paná. epo owó àtàlí owó tálíkà. owó àti epo òkè tí a. tí àwọn àtẹnu wọn bákan náà lajọ dọ́gba lajọ jẹ́ nínú owó yìí. owó wọn láyé láàrú wù. láyé epo láyé rajìkìlá. nígbà tá a sì ń sọ̀rọ̀ wọn alẹ́ tó a ti tán mọ yọ̀dá fún yín ká máa lo kan wọn ṣùgbọ́n gbà mí ló dá ká máa wá wúra lójú ká máa. dáwọn àná dáwọn ta wàdà ẹjẹ adáwó mi lọ́wọ́ wa. àjọ wọn wọn nu ẹnu àbá tí òun jò ní jòyè. inú wọn wá ti ń jó tí òun yà ń jó. aráàmù là ń jẹun àwọn ẹni ò jẹ́ ẹni mi ń jó. mọ́ra mi ò ẹ kò sọ́wọ́ yín o. àdìlẹ̀ àwọn kò sọ́wọ́ yín. ẹ Abdul Aziz náà Umaru bin Abdul Aziz mẹ́ta mi ò tó nípa ìwà ọdọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ ta ọtí lásìkò àti gbọ́dọ̀ rà á owó rẹ̀ àgbọ́dọ̀ gbó àti ti àgbọ́dọ̀ fún yà. àgbọ́dọ̀ àpò ni o. ọ̀sẹ̀ tí tẹ̀lé àti wíìrì tí wíìrì kì í tẹ̀lé ní dájọ́ ẹ ẹ gbọ́dọ̀ sálámà sí wọn. iye ọlọ́tí. wàláàlú wàláàlú àádùn ìgbà mẹ́rin wàláàlú ẹ̀ǹtò wàláàlú àádùn ìgbà lọ. bọ́lá ti bá sàárẹ̀ mọ́lọ̀ kí. kódà bí sàmú ti kú lọ́wọ́ mọ́lọ̀. yóò kú mọ́ yóò kú mọ́lọ̀ kí. gbogbo òkúńkọ wá kírun sí la. gbogbo tó wá kírun sí la. gbogbo ìdíjọ́ wa máa rẹ̀ káyọ̀ gbàlá àwọn ìmọ̀ mi táwọn oníjẹ́ ní bá a bá gbọ́ tó o ti gbà lọ́gbọ́dọ̀ wù rẹ ní lọ́gbà kì í gbàlá èmi pẹ̀lú rẹ bákan náà ni wá. bóyá mi ò dùn. lẹ́yìn náà wọ̀lá tẹ́kùrú hmm. má àhún látàkùrú fi màjáde sílẹ̀ hámùrì. wọ̀lá tẹ́kùrú fi màjáde sílẹ̀ hámùrì. látàkùrú má àhún fi màjáde hmm. sílẹ̀ hámùrì bí wọ́n bá sì mutí lọ́wọ́ gbogbo ẹ̀ nínú tíra lọ́mọ wá. lọ́wọ́ o àtọ́lé rí. mẹ́ta mi ò sùn. àjẹ́nà ọba yín. ẹ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ jókòó sí wọn. ó kù wọ́n. làásàkòdòdú àlàámá ìdá sí yóò ṣe ràbù bí àlà yóò ṣe ràbù bí bí àlà kámọ̀rọ̀. jókòó tẹ̀sí mutí. ẹ gbọ́dọ̀ jókòó sí wọn kódà bọ̀ bá wọn mú. nǹkan wọn jẹ́ mọ́tò ìfọ́jú wọn bẹ́ẹ̀ kódà bọ̀ ọ̀bọ̀ mọ́tòkótó wọn àti ọmọ bàbá. ẹ sẹ́yìnà Umar. sẹ́yìn aláwọ̀ tààrà ánì. gbọ́dọ̀ Abdul Aziz. ọ ọlọ́pàá alágbàtà rẹ̀. àmín. agbẹ́lẹ̀ àbájá ẹ̀jẹ̀ mi. irú ìjẹ́ náà ń ṣe fún nípa ìwà dọ́gba rẹ̀. ṣe dọ́gba rẹ̀. òun là ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu. <coughs> mẹ́ta mi ò tó wọ́n wá gbé àwọn kan wá dọ́dọ̀ ẹ̀ àwọn tí wọ́n ṣe gírímọ́kà ní sójà ní fẹ́kù àwọn tí máa ṣe gírímọ́kà tí wọ́n rí bá wọn ọ̀gbọ́ tí ọ̀ aláwo tí eyín lárí tí ọ̀ ẹ bá ń tí ọ̀ wọn. gírímọ́kà yìí làwọn dé. ọlọ́run ló tí ọ̀ wọn. ló tí ọ̀ wọn àwa kọ́. gíra mi ń tù máa bọ̀ níwèé. o rí àwọn bàbá. bí wọ́n bá jẹ́ bàtà nísìnyí. gíra mi ń tù kódà bí wọ́n jẹ́ ní ọ̀wọ́ ẹni àgbọ́lé nífẹ̀ẹ́ tí ọba fi ilẹ̀ tí ọ̀nà àní ọgbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀. tí ọ̀nà ọgbẹ̀yìn ẹ̀. kì í dèpè. ìpè kọ́. ìdòkà mọ́nà mi ó dùn kódà lónìí wọ́n àtúntàlẹ̀ àti ṣe èpè ní dájọ́ wà. èmi kì í dẹ́sọ ní ọba ìfọ ọmọ títí ọlọ́run ló ń dẹ́sọ. ọ̀dà làánà láwùlà kámúra wọ̀tá àdìbà ọlọ́run ti làánà ọmọ ìfọ àtẹnudí mú. mẹ́ta mi yusuf wọ́n èyí sì ní gbọ́ bí wọ́n sì máa dẹ́jú péré nìyí torí ìyàtọ̀ náà wúwo ẹ̀sìn náà. jẹ wọn. ẹ ẹnyà umar bin abdul aziz àbí mẹ́ta mi yusuf ah la ilaha illallah la ilaha illallah wọ́n wá kó àwọn àkàtúntò wọn wọ́n ní wọ́n mọ̀sí wọ́n ti kó wọn wá síwájú ẹ̀ ó sì bí wọn. wọ́n mú wọ́n ká epo máa ń lọ́wọ́ ẹ sì mú kọ́dọ̀ ń sì ó ṣàlàyé fún wọn ní gbogbo ọ̀nà mọ́ra mi ò sọ ó ní gbogbo wọn àtòjòyè tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti nǹkan kan ó ní wọ́n lọ ọ̀nà wá ní ọgbọ ọgbọ́rọ̀ ọgọ́rin bílálà níwájú òun ní ìní kí wọ́n sì ti nà wọ́n. wáì. wáì. wọ́n wá pé wọ́n pè ní àwọn ọmọ ẹnìkan bẹ ẹnìkan bẹ láàrin àwa kò bá wọn bó sí kódà ń gbàwẹ̀. ń gbàwẹ̀ lọ́wọ́. àmọ́ kò kò bójú. ó ní kó jókòó tù ú. ìwọ tó ń bọ̀ àwọn bílọ́dà sí húpìtà òun ní wọ́n kọ́ náà. wọ́n tó ń gbàwẹ̀ lẹ́nu tòlótòló rẹ̀ jókòó tì tó a ṣe òun tẹ́wọ́ tì. òun gan ni ẹ̀kọ́ náà.

والتي استأذوا بها فلا تكذوا معهم تبايا تاني ما تكذوا معهم وكان الزلا إليكم أن وكان الزلا عليكم كان الزلا عليكم في كتاب آيات الله في كتاب آيات الله وكان الزلا عليكم في الكتاب فقد نزل عليكم بالكتاب أم إذا سمعتم آيات الله إذا سمعتم آيات الله يكبر بها ويستأذى بها يكبر بها ويستأذى بها ولا تقعدوا معهم ولا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره حتى يخوضوا في حديث غيره أما سمعت gbogbo àwọn àgbà àwọn wá dojú kodò ẹni tí wọn ní nígbà wẹ tí ò sì bá wọn mú ó ti ṣe tọ́jú kànà tó wá lóun ní kí wọ́n bẹ̀ kọ́ nàná. a ó ní wàkánlẹ̀ sálà àlẹ́ ikú bèrè kẹta bí àti kò wá ní àlùkò àánú ẹ̀yìn àlùfáà. أم إذا سمعتم إذا سمعتم آيات الله إذا سمعتم آيات الله يكفر بها ويقلدها بها فلا تقعدوا معهم ولا تقعدوا معهم تدوى الناس عنك ipe wọn fi Ọlọ́run ayé tó ibẹ̀ gbẹdọ̀ sí mi. tẹ ẹ bá tẹ ẹ bá wà ń bẹ̀ mùkì fáàlù bì á tí wọn bá gba àyà náà gbọ́ wọ́n yí sí tààdáwù bì í kíkẹ́ sí ha tí wọ́n sì ń fi àyà náà tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ òdu ma àwọn ìyẹ̀fun ìdá mi ti lò fún ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn àtàyà mọ́ọ́dún fi àdínkù gẹ́yìn ẹ kúrò lọ́dọ̀ wọn nítorí pé bẹ́ẹ̀ bá jìnnà sí wọn nígbà wọn ń ṣe ìbàjẹ́ nù ẹ̀yin náà níbí ló hàn ìpè náà ń gba ọlọ́run ò ti yọrí ẹni àti omi tí ò gbogbo tí ó ń gba àwẹ̀ pọ̀ gba àwẹ̀ ẹnì àwọn pọ̀ aláwọ náà wá tó jókòó tí ọmọ sí bẹ́ẹ̀ ń jọ ń sàrùlé bẹ́ẹ̀ ń jọ ń ṣe kankan ìwọ náà má bá wọn dágbára kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú wọn ó wálẹ̀ mọ́nà rúdù ẹ àwọn tíra wa ka nǹkan tí o ní máa ṣe àyèwò tó wá tó lè ní. pẹ̀lú ògbó ọlọ́run ẹnu wọn tọ́lọ̀ ń bá fún alágbára nǹkan àlà lágbára ọlọ́run a ti níbìkan láti lọ lọ́la ṣùgbọ́n lágbára ọlọ́run á gbìyànjú á ní pẹ̀lú ògbó ọlọ́run wà á ti tún wà lọ́la. àwọn nǹkan tí ọtí máa ń ṣe. ọ̀hún ti ṣiṣẹ́ náà pẹ́ ìbáṣá ń jàmá. a gbọ̀ fún jàmá. ìtọ́lọ̀ ń ṣe torí ẹ̀kọ́ kódà bí kuranu tẹ̀ wá làákàyè ọ̀sán fún wa. ikọ́ tí ọ̀dà nítorí tí ń ṣẹlẹ̀ nípa ọ̀sùn. ìwọ múnàmí ń sùn ẹ wo gbogbo àwọn tí mo ti ẹ wo ẹ wà tí bọ̀ tí àwọn tí wọ́n á ti rí bí adílé ń tí. ara wa kún jọ àbí báwo ni bàbá ìwà yẹn wé bí agiliki náà ní ara pàìpàì bí ara àdégbà. àwa ti kàn wọ́n kí bí agbè. ẹsẹ̀ náà jẹ́ máa wá nǹkan méjì la gbọ́ nísì. wọ́n ní nǹkan méjì la gbọ́ nísì. àti tọ́ ọmọ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀dá kan ẹ̀fílẹ̀. wọ́n ní ẹ̀fílẹ̀ jàmá. gbogbo nǹkan gbogbo èrò yẹn sábà kó lọ ọ̀dọ̀ ọlọ́run. ẹ kó èrò yín sọ ọ̀dọ̀ ọlọ́run. kì í ṣe pọ́lọ́run náà ní wípé òun ni asàmàlù. ṣáàlà ṣáàmàlù. ó lè wúwa àhàdù. ó lè wúwa láàwù àhàdù. aláàwù sàmàlù. làmúyàlì ìwà làmúyúlàtẹ̀. ولم يكن له كفوا أحد gbọ́dọ̀ bọ̀ ọmọ orúkọ ọlọ́run mi ìmọ̀ ti jà. náà lọ ó tó. bí bùkátà bá dópin tí gbogbo ẹ tó. tó ti tó ha. ó yà sọ́mà jù yà sọ́mà gbọ́dọ̀ bọ̀ tó kù. ẹ tó mọ́ gbanilẹ̀ yìí kan. bàbá wa náà ń bẹ lọ́dọ̀ ọlọ́run. aláwọ̀ akbar ọlọ́run mẹ́ta bá ń tẹ̀. àmín àmín ọlọ́run ó kẹ́. àmín àlùbáríkà dá sáájú ẹ̀. àmín kúrú wà láwù kọ̀ọ̀kan pẹ̀lú bí. ẹ ṣe dára jama dára máa dára kí ni wà láwù ahad aláwù samad làwọn yàrá ìjọ wà láwù yóò rà yàrá kan láwù fún wa ahad. ibẹ̀ mo ti gbọ́ èmi máa jókòó tù wọ́n. aláwù akọ́bà. wọ́n làwọn yóò tún ilé wa ń bẹ̀ náà. àṣẹ ni wọ́n gbà yín. dáadáa ni tí o sì rọ́nà kan tí o sì rọ́nà kan ó ní ká máa fà yà sàmàd yà sàmàd yà sàmàd yà sàmàd. ìgbà tí ìwé yìí o ti ń lé ní àádọ́rin ọdún ní. sẹ́yìn Allahu akbar. mi ò tí ì délé kéwù. Allahu akbar. mo sì délé kéwù nísìnyí nǹkan bíi nineteen eh, ájú ìfúnjánẹ́dá. wọn wá. nígbà tá a bá wa sàrà ìfúnjánẹ́dá nǹkan bíi nineteen. Eh, mọ́lá bẹ eh, nineteen twenty nineteen twenty one sí nineteen twenty two ni. nineteen twenty one sí nineteen twenty two aa ah, abẹ́lẹ́ àtúnwọ́lá. Ah, yóò fi kí ìdílé tó ń gbà ẹni náà kú òkú. àtúnwọ́lá làwọn àgbà náà. àwọn ìpàdé àlàbà wà yìí. mọ́lá lójú nǹkan bí àádọ́ni ọdún ni. tó èyí tí mo wá fẹ́ parí ni pé èmi gbọ́ sí ń gbọ́ fún wọn ni èmi wá gbàmú mo wà ní kékeré ń gbà náà láwọ wọn mọ sọwọ àṣẹlẹ wọn báyìí. àgbà àgbẹ̀lù ní bẹ ní àjọ máa pàdé ní. ọ̀dọ̀ àwọn afa aláwọ̀ akọ̀wà. àdáni ni wọ́n bẹ̀ ọmọ rẹ̀ ń bẹ ní ìlú. tó ọmọ ọmọ rẹ̀ ń bẹ ní. àwọn bàbá wa náà bí tó ó lóun fẹ́ mọ ọmọ ẹ̀. ẹ jẹbi bá ti pa mí fẹ́rẹ̀. yasama yasama yasama yasama yasama. nígbà kan lílọ tí n bá ti lọ ní ti lọ ṣe kò tó lẹ. ìṣá àlà ìṣá àlà ìṣá àlà ṣe wọn lọ. ìpín náà jama gbogbo òṣòro yóò tó lè ba ẹ̀dá ẹ̀ka takun ẹ̀ mọ̀jà gbé tayọ ọ̀dọ̀ ọlọ́run. mọ̀jà kọjá ọ̀dọ̀ ọlọ́run. kò sí pé a tún máa ṣàròyé àdúrà kan lọ títí mọ́ kí gbogbo wa gbà kí a fi èròǹgbà wa síwájú. síwájú ọlọ́run wọn ní ká torí wọn wá síwájú ọlọ́run ká máa dà níyàn. ẹ mẹ́ràn lúdù. àṣẹ náà wọ́n gbà yín. bá a bá mọ ọlọ́run yìí tá a mọ̀ bó ti yẹ ká mọ̀. bó ti yẹ ká mọ̀. Insha Allah. ọlọ́run ní bí ẹ̀dá ọlọ́run ní bí ẹ̀dá. bí ẹ̀dá ènìyàn. tó bá ṣe tèmi. tó ṣe tèmi ọlọ́run. ọlọ́run ní kúntù sámú àwòwò bàtọ́rọ̀. Allahu akbar tọba ní tètè mi ní ṣe. èmi ní ṣe lójú méjèèjì. ọlọ́run lémi ọlọ́run. èmi ọlọ́run. kúntù sámú àwò èmi ni wọ́n di etí. wọ́n di etí rẹ̀ kò ní gbọ̀ǹkan mi. mi ìmọ̀ kò sí ní rí kàmí ọmọ rí wúwa. ìpè náà ẹ ká darí èròǹgbà wa síwájú ọlọ́run ti jókòó yìí. àgbáríkọ olórúkọ rẹ̀ ti ń jẹ́ sàmádù. olórúkọ náà. ẹ̀rí orúkọ náà ga. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. a ó ṣe é. insha Allah ti gbà á. amiina amin. yóò mú èròǹgbà wa sí. amiina. ọ̀rọ̀ ọlọ́run kò lọ ká ó fi owó owó ìdáná jẹ́ àyájì. one hundred. yóò lóun fi ọlọ́run lé òun lóyún kọ́yà tó ń fẹ́ ọmọ ẹlẹ́dọ̀ ọlọ́run. ẹ̀rọ ọlọ́run fún bàbá wáyé kọ́lẹ̀ rẹ̀ kúrú wà láwọn ẹyọ kẹta bá fi gbé e gbogbo òdòdó kálukú wa ọlọ́run mú kú o. gbogbo ìdààmú tí ìdè mú ìgbà ọlọ́run níjọ́ kàn wá. ọlọ́run wàá ṣàánú wa ọlọ́run ṣàánú wa pẹ̀lú pé bàbá wa gan ọlọ́run ní sọ wọ́n ní ìbànújẹ́ mọ́ wa àní ọgbọ̀n ọlọ́run sì ní ìdàrú. bàbá wa fẹ́ yí sẹ́rù yìí wọ́n ní lórí kúlùwà náà ká ṣe ẹrú ọlọ́run yìí mú náírà márùn-ún wá. ìtúsí lóhun fẹ́. ọlọ́run ẹrú náà. ó ń gbé ọmọlọ́dọ̀ ọlọ́run tó wọlé àjèjì fún olómìnirí fún olómọrí. àbọ̀ wọlé yìí tẹ̀ jòkó yìí. ẹrú náà máa dàbí àtọ̀ fẹ́. àbọ̀lá gbogbo jẹ̀mọ́ àtọ́gbọ́ tọ́lọ́run yìí gbé ọlọ́run náà. ọ̀rọ̀ ló ti yanjú ọlọ́run yẹn tó ọlọ́run yanjú. àmín. ìgbà ọ̀fẹ́lọ́dọ̀ ọlọ́run ọmọ náà ń fẹ́ ni o. ọwọ́ àánú oyún ọbẹ̀ ẹ̀sọ̀ dáadáa ni o. ọlọ́run jẹ́ ọjọ́ rọrùn. àmín ya Allah. bàbá wọn ní àdàníyàn. ní àdàníyàn. ọlọ́run arúgbó kúbà yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ẹ̀yọ́ ọlọ́kọ̀ọ̀kan. ọlọ́run kà á gbogbo wọn o. يا سمك يا سمك يا سمك يا سمك يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد يا صمد هو الله احد هو الله احد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد يلد ولم يولد ولم يكن له كفؤا أحد ولم يكن له كفؤا أحد سبحان ربك رب العزة عما يصفون ان ربك رب العزة أبا وأنا لا نمتا وسلام ولا فأني وسلام على المرسلين àwọn àbẹ̀rẹ̀ kan á bẹ̀ àwọn bàbá wọn torí. ọlọ́run jẹ́ agbálẹ́ dáadáa ọlọ́run jẹ́ agbálẹ́ dáadáa ẹ̀yin ọ̀dẹ́.